bàjẹ́ ilé ẹfẹ̀ bàbá wa onírìsà káàkiri olórí aládé gbogbo ọba gbogbo ilẹ̀ Yorùbá bàbá yẹn gbogbo mi. gbogbo rẹ̀ sọ lára ló pé bàbá ìjẹ̀bù rẹ̀ ẹni tí àgbà tí ò bá bínú lọ́mọ rẹ̀ pọ̀ gbogbo wa ní mọ́dá kẹ́kẹ́ yìí sí wa a sì pé a sọ fún pé kí ló dé tó sọ báyìí ó ní àwọn ló gbé òun kábíyèsí ìjẹ̀bù rẹ̀ Sunday èèyàn wa ní bí àwa náà ń bọ̀ àjọ wà ní gbogbo àwọn ọ̀dọ́ ọmọdé àwa bẹ̀ ní palace nílẹ̀ Ifẹ̀ kábíyèsí ojú òní tì í ọmọ nínú Sunday Igboho gbogbo àwọn ọ̀dọ́ yìí ọmọ yìí ni wá ẹ̀ ní bínú sí wa kábíyèsí. akọ̀láyé o akọ̀láyé oh. o akọ̀láyé oh. o oh. ọ̀dẹ́kẹ́ pé ọdún àgbè wa kábíyèsí orí adé gbogbo ọ̀ ní ìfẹ́ ọ̀tá já bàbá o wá mú ọ̀tẹ̀ ó wá sọ mọ́lẹ̀ pé kò ní sọ́tẹ̀ nílẹ̀ ẹ̀fẹ̀ ni nílẹ̀ ẹ̀fẹ̀ àti ilẹ̀ Yorùbá àrìnrántẹ̀ mọ́ o àrìnrókun mọ́ o kábíyèsí Ìgbòho Sunday ẹ mọ̀ pé Mọ́lákẹ́ wọ́n ti dúró èmi ẹ̀ tẹ bá wò ó Ìgbòho ìsì ẹ̀ tí tó máa ń yájú sí yàn ṣùgbọ́n èèyàn kan lè wà adédé fèsì pé Haúsá tàbí Fúlàní wọ́n lè tẹ̀ tílà fún un pé ṣìṣe ìṣe ló gbé wúrẹ́ tó fi ń dòyà ẹ̀ tí Sunday Igboho gan tí èèfà jẹ́ akíkanjú ọkùnrin bàbá lórí adéyígan ẹ̀ ń tì lẹ́yìn ẹ wá wò ó tún wá wà ó tún wá ṣe nǹkan tó wù tó dára tó wù nítorí rí ifíìkì sọ lórí ifí ó sọ tán lábẹ́ aláṣẹ dílà ó kọ́kọ́ pé iná jọ pé èmi kẹ́ kọ́nà mo pé àlàyé ó sì wọ ọlẹ́ ẹ̀fẹ̀ wá sí ọ̀ní ọ̀rìṣà ó sọ fún dílà ó sọ fún adé ẹlẹ́ran. ó tún sọ fún ìnájọ oníyè wá sọ ọwụwa wá sọ pé gbọdọ̀ wọ́n ní à ah, ó tún wá pọ́ ọmọ mi kan pèsè àṣà àti à ah, sì ṣe ní bàbá ẹ dáríjì ẹ adé ẹ bí dáríjì torí ọmọ ìgbà ẹ ẹ ó yẹ kẹ ẹ rántí ìgbà tí ọba kan rí ilé tí ọba kan rí rí Yorùbá ẹ wọ Sunday Igboho ìṣe ó ti ṣe ni ṣiṣẹ iṣẹ òsì ní bá ẹ dáríjì akọláyé o. Thank you tọ́lá sókè. àmọ́dé òmù yìí jẹ́ kó mọ̀ra lẹ́nu lọ́jọ́ kan máa dájú sunday yìí tọwọ́ yìí má jẹ́ ọkọ àṣà lọ́rùn tó bá jẹ́. kábíyèsí o. gẹ́gẹ́ bí ọmọ

wa ni ọ̀rẹ́ náà ló ti gbé ló ti lọ tó ọlọ́run jẹ́ bàjẹ́ ọmọ wa gbogbo ọmọ yorùbá àfọwọ́ ti lọ́pọ̀ ìjà ìlú wà lẹ́yìn ìjà yorùbá ni ìbàdàn ìjọba ìwájú. kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí o. aka mighty èmi ni alákọ̀ọ́dọ̀ lu rẹ́gẹ́ ní ti toko àti àsìkò yìí rọ ọba wa onírìṣà àjàjà fìdí ọ̀tẹ̀ àjàjà fìdí ọ̀tẹ̀ gólẹ̀ arọ wọn pé kájọ ọ̀nà àánú wọn ṣé má bínú sí ọmọ wọn ọmọ wọn náà ní Sunday Igboho ọmọ kí o lè mọ yín jẹ tó mọ̀ra lẹ́nu ìwà tó wù pé tó dùn mọ́ nínú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kábà jèbù kábà foríjì àsìkò tí wọ́n ìlú Ilé-Ifẹ̀ kò ní dàrú o mọ̀lẹ́kẹ́ ò ní bàjẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ò dojúrú ẹ̀jẹ̀ àríwá láǹbẹ́ o nílò òkú àwọn ọgbẹ́ òṣèlú. ọlọ́run gbẹ̀yàn ajúbà fún ọlọ́run ọba tó ṣe bẹ̀rẹ̀ wá ajúbà fáwọn tó láyé ajúbà àwọn àgbààgbà ajúbà àwọn tí ọlọ́run kó lè ayé lọ́wọ́ àwọn fi àsìkò yìí àfi kí bàbá wa ọ̀nìrìsà olórí adé gbogbo ọ̀jájá fìdí ọ̀jájá fìdí ọ̀tẹ̀ ìjálẹ̀. ọ̀sán má bà níwọ̀n gbèjé mo jìnnà sọ́ba níwọ̀n ẹ̀fẹ̀fà. àwa. ìyá rọ́bà fi náà bá pa mi ò gbọ́dọ̀ fọ́ bá ṣeré o. lábẹ́ alága wa comrade Oyèkúnlé Olúmídé aka Mighty lábẹ́ bàbá ọba Bánjọ olókè tó jẹ́ King of Boys jọ́lẹ̀ jọ́lẹ̀ iná lówó iná ń jó ẹlẹ́ran lábẹ́ comrade adéníyì ọláníyà adéoyè kéèké ọlá jésù múre polówó àmì tó fẹ́ẹ́ tiwa gbogbo jọlọjọlọ àwọn trailer driver ẹ tó ṣojú wọn nìyí ṣèyí dẹ́bùtì èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí orúkọ tèmi ní kọrin sáṣà bàálá aka jagaba. jagaba ìfẹ́ òye olórí ayé òbò ìfẹ́ òye olórí ayé gbogbo. ọ̀rọ̀ tí ó wà lẹ́yìn ọjọ́ àtọ́jọ́ àgbérò gidi ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn fúlàní gba àtàṣe kàwọn ní ìsìgàn IGP sọ̀rọ̀ àwọn National Assembly sọ̀rọ̀ àwọn media houses wọ́n sọ̀rọ̀ wọ́n jẹ́ kó yà pé àwọn fúlàní gan fọ́nrẹ́nà ni wọ́n pé òun ṣàwọn fúlàní tàjọ ń gbé tẹ́lẹ̀ pé wọ́n láti mali wọ́n láti burkina faso wọ́n láti libya pé àwọn náà tẹ̀rọ̀ráìsì tẹ́rìtì wa tó bá jẹ́ pé ilẹ̀ yorùbá mi tá a gan tá a gbàdúrà pé tá a ní lọ́kàn pé a fẹ́ gba Oòduà nation a nation àwọn kan tí wọ́n wá láti ọmọ ọkọ wa lẹ́rú àwọn àwọn tí wọ́n ti lọ ṣiṣẹ́ tí wọ́n ti lọ jìyà lókè òkun tí wọ́n kọ ọ̀rọ̀ wá pé káwọn dìfẹ́lọ́pù lẹ́wà irú dọ́kọ̀ fọ́mọ́ràn àdéyẹ wọ́n pa ní gángan ní Ondo state bí ọmọ bàbá wa eh, olórí àwọn Afẹ́nifẹ́re wọ́n pa ńgbà yẹn gbogbo Ondo state bí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ní ọ̀nà Ìbàdàn sometimes last year táwọn Fúlàní gbé yẹn bẹ̀ a dìde láti ìlú Mọ́dákẹ́kẹ́ bíbá yìí a lọ fún àwọn ará Apòmùgbọ̀ngán mọ́kìrì axis pé àwọn Fúlàní ò lè gbalẹ̀ wá bí iṣẹ́ yẹn gbàyẹn náà Sunday Igboho náà wà pẹ̀lú wá gbàyẹn èèyàn wa ní àlejò náà yẹn bẹ̀rù kan tó ṣẹlẹ̀ ìgbà táwọn gan rí fídíò yẹn àwọn mídíà òṣìṣẹ́ ni wọ́n tì í àwọn oníròyìn tí wọ́n ṣe conference call pẹ̀lú ẹ̀ àwọn ni wọ́n tì í tí wọ́n fi sọ ọ̀rọ̀ tó sọ gbórúkọ ṣọ́ọ̀bù tó gbá yẹn àmọ́ láwọn táwọn máa ṣàṣì táwọn pé aṣọ ah, nìkan ló jẹ́ jagunjagun lẹ̀ Yorùbá ni aṣọ nìkan nìkan ló lágbára ni ṣùgbọ́n ẹ jẹ́ ká yìn pé yìnyín nìkan ní sèmi ó sì ẹni kọ́lẹ́jẹ láti dìde láti lè fúrọ́ǹtì kọ́ọ̀sì yẹn fúnlẹ̀ Yorùbá pé àwọn Fúlàní ògùnà gbalẹ̀ bàbá wa ṣó nǹkan tó ṣe é lọ́wọ́ ká sì lè yìn náà ká forí ìfúnpẹ́ tó wá náà pé àṣìṣe tó ṣe ká má fi wo dáadáa tó ti ṣe bọ̀ lẹ́yìn sọ afẹ́ àsìkò yìí rọ àwa ọ̀dọ́ tá a wà nílẹ̀ Ifẹ̀ torí Mọdákẹ́kẹ́ náà àfẹ́ ni àwọn ọ̀dọ́ tó wà